títóbi lélẹ́dùmarè tó dóhun gbogbo lọ́tọ̀ọ̀tọ̀ ẹ mà káàbọ̀ sórí ètò ọmọ aláṣẹ tòṣe yìí kí la fẹ́ gbéyẹ̀wò lórí ètò wa lẹ́nìí ẹranko kan wà tá à ń pè ní ìrẹ́kẹ́sẹ́ àwọn olóyìnbó a máa pè ní mongoose kí la fẹ́ sọ lórí mongoose tá à ń pè ní ìrẹ́kẹ́sẹ́ àwọn ọdẹ míì àwọn a máa pè lásìn igbó ẹranko yìí ò tóbi púpọ̀ ẹsẹ̀ rẹ̀ kéré ó sì nímú ṣóńṣó bíi imú tasín ìyẹn ni wọ́n ṣe ń pè lásìn igbó ẹranko tá à ń sọ̀rọ̀ ẹ̀ ó ní ka márùn-ún lẹ́sẹ̀ ó ń gan pẹ̀lú ó ní oró bíi oró ejò lẹ́nu débi pé tejò bá fẹ́ ṣàjẹ gan oró ejò nípa lára ẹ̀ tí ejò tó bá pàdé ejò nínú igbó òun àti ejò jọ máa ń wọ̀yá àjà débi pé kàkà kéjò pa òní ó yà péjò tàbí káwọn méjèèjì kú sójú ìjà ẹranko yìí ara rẹ̀ gùn ṣùgbọ́n ẹsẹ̀ rẹ̀ kéré gbogbo ẹranko tó lódùmarè dá ni wọ́n máa ń bẹ̀rù ejò ṣùgbọ́n ẹranko yìí ejò gangan ló máa ń wá láti bá wọ̀yá àjà irú ẹ̀yà ẹranko tá à ń pè ní mangoose yìí ó tó bí ọgbọ̀n lókè èpè tó lódùmarè dá wọ́n ní ọgbọ́n àtinúdá tí oró ejò kì fi nípa lára wọn lọ́pọ̀ ìgbà ọká ni wọ́n máa ń bá wọ̀yá àjà ẹ̀yìn ọká tá a mọ̀ pé wọ́n máa ń tu ó sì máa ń jùkú ewéko àti àwọn tata kòkòrò òun náà ni wọ́n máa ń jẹ gẹ́gẹ́ bí oúnjẹ wọ́n wà nílẹ̀ aláwọ̀ dúdú ṣùgbọ́n inú gbó kìjikìji òun náà láti lè pàdé wọn nígbà míì wọn a máa kó sínú odò kan sì wẹja tán máa pa nígbà míì ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń dálé yà tí wọ́n máa ń rìn lọ́kọ̀ọ̀kan àwọn ìyá kan sì wà nù wọn tó ṣe pé wọ́n máa ń rìn papọ̀ ni ẹranko yìí ó ẹranko tí kìnìún lè dojúkọ tàbí àmọ̀tẹ́kùn àwọn ẹranko yìí tó bá jẹ́ pé wọ́n fẹ́ rìn papọ̀ wọn a máa tó bíi àádọ́ta tí wọ́n bá fẹ́ rìn papọ̀. àwọn onímọ̀ ìjìnlẹ̀ tiẹ̀ fi yé wa pé ẹranko tá à ń sọ yìí ó ní àwọn ìwà dán ẹ̀ tá a fi dáàbò bora ẹni àtọ̀nà tá a fi kojú ìjàmbá èyí tó bá dé sí ni lójú ìjà. ìrẹ́kẹ́sẹ́ tá à ń wè yìí tá ń pè ní màǹgùsì a máa jẹranko bẹ́ẹ̀ ni a sì máa jẹyin wàá jẹyin ẹyẹ ẹ̀yìn tí ìbá jẹ́ èèyàn ní wà láyé kọ́ má lọ́ta tiẹ̀ ẹ̀ ọ̀tá àwo la mọ̀ tí màngúùsì ní yẹn náà ni ejò tá à ń pè ní ọká ejò ọká tá à ń wì yìí a máa gùn ní ẹsẹ̀ bàtà méjìlá ẹ wá bi mí léèrè pé kí ló fà gan tó jẹ́ pé màngúùsì yìí àtọ́ká wọ́n fẹ́ rí mi ara wọn láàtàn kí ló fàjà tó jẹ́ pé màngúùsì lọ́sàn-án tòru ọ̀ká ni màá wá tó máa ń pàdé àtàwọn ejò míì. ọ̀ká fẹ́ràn láti máa jẹ àwọn ọmọ màngúùsì tá à ń wí tí Yorùbá ń pè ní ìrẹ́kẹ́sẹ́. àwọn ọ̀ká ní oríṣiríṣi àwọ̀ pàápàá jùlọ pẹ̀lú ibi tó bá jẹ́. àwọn kan ní ẹ̀yà pupa bẹ́ẹ̀ ni àwọn kan sì jẹ́ ẹ̀yà yẹ́lò tá a mọ̀ sí òféèfèé àwọn kan náà wà tí wọ́n ní àwọ̀ àwọ̀ dúdú tá a mọ̀ sí black àti pẹ̀lú ara wọn máa ń dán ó máa ń ṣe yọ̀lọ̀yọ̀lọ̀ jẹ́ranko kan tó gùn tó sì tóbi dáadáa nínú ẹ̀yà ejò àwọn míì á máa gùn lẹ́sẹ̀ bàtà mẹ́fà títí dé méjìlá ìyẹn six feet long ẹ̀ tá a tún lè pè ní bíi two meters ẹ̀ ó wà lára àwọn ejò tó lóró tó burú jù tí ò gbọ́dọ̀ sán èèyàn tí ò sì gbọ́dọ̀ sá ẹranko tá à ń pè ní mangoose yìí bí ọká ṣáájú bẹ́ẹ̀ lọ pẹ̀lú oró rẹ̀ kò ní fi ṣe kankan ntó wá wà ń bẹ̀ tó lágbára jù bẹ̀ rèé ẹranko yìí kì í sá fún ọká bọ́ká bá ń sá lọ á tún máa lé ọká lọ ni o kò ní sá débi pé ó gbọ́dọ̀ rẹ́yìn ọká ó máa pa ọká ẹ ìgbà míì ọká padà pa débi pé àwọn méjèèjì ó padà mọ́ sójú ìjà <laughs> títóbi olódùmarè ètò rẹ o ètò olódùmarè látẹnu ọmọ aláṣẹ ẹjẹ àpàdé o lọ́sẹ̀ tó ń bọ̀ ní ìkànnì.